إن الحمد لله نحمده ونستعينه ونستغفره نعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدري فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد الله سبحانه وتعالى أكثر الصلاة ونبوة محمد صلى الله عليه وسلم lẹ́yìn náà mo kí gbogbo àwọn ọmọ rẹ̀ lápapọ̀ lọ́kùnrin àti lóbìnrin bákan náà wọ́n àdúgbò yìí ọ̀bẹ̀lọ́wọ́ bá subhanahu wa ta'ala àlékún orí rẹ̀ ó ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó fi òdodo wà ní òdodo ó ṣe lọ́rùn fún wa láti tẹ̀lé ó fi irọ́ hàn wá ní irọ́ tó lè ṣe náà fún wa láti jùlọ sí ó fi ẹsẹ̀ wa ilẹ̀ sórí ìlànà tí ó jẹ́ ìlànà náà Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́mọ kí ọwá lórí ẹ̀ ó lè ṣe wá ní ọmọ àjẹ́mìnà náà èyí wọ́n ní ká máa fi bára wa sọ̀rọ̀ òun náà ni wọ́n pè ní alfarku bẹ́yìn sunna ti wọ́n bíbá kí ni yàtọ̀ tó ń bẹ láàrin sunna àti albíbá ìyàtọ̀ ń bẹ ń bẹ àkọ́kọ́ ìyàtọ̀ òun ni bí ta bá wo gbólóhùn méjèèjì wọn sáwọn ìbákan náà àfihàn ó yàtọ̀ sí àdìgbé gbàrà ní títì ó túmọ̀ sí pé gbogbo gbogbo yàtọ̀ síra wọn ṣé má ṣe wá yàtọ̀ síra wọn ní pípé yìí náà ni wọ́n yàtọ̀ síra wọn ní ìtumọ̀ bẹ́ẹ̀ wọ́n yàtọ̀ síra wọn ní ìtumọ̀ kódà nínú èdè lárúbáwá ìtumọ̀ àtúnà ní èdè lárúbáwá òun náà ni àtẹ̀lé ojú ọ̀nà ìtumọ̀ àlùbídà nínú èdè lárúbáwá òun náà ni ṣe'un ọ̀hàdísà alàrẹ ìlú sáàrí fàádìkà òun nìkan tí wọ́n gbélé ẹ̀rọ tó ṣe wípé ààrírú ẹ̀rí tẹ́lẹ̀ wọ́n a pè ní ìgbéjà nínú èdè lárúbáwá là ń sọ ṣe'un ọ̀hàdísà aláàzẹ́ ìmìsàlì fàmìlì nǹkan tí wọ́n dálẹ̀ tí ó sí irú rẹ̀ ní ní èdè lárúbáwá ni asúnà ní èdè lárúbáwá ó túnmọ̀ sí kí ní asẹ́bí ojú ọ̀nà wọ̀lbíkà ní èdè lárúbáwá òun ni ó fi dísá aláàzẹ́ ìmìsàlì fàmìlì èyí tí wọ́n dálẹ̀ tí ó sí irú rẹ̀ tẹ́lẹ̀ jì ló jẹ́ pé ta bá ní kí wá wo èdè lárúbáwá in tó máa jẹ́ bídíà ó máa pọ̀ nísìnyí ìgbà tí wọ́n dá fóònù yìí tá ń lo fóònù bídíà nígbà yìí torí pé àlò fóònù ìtẹ́lẹ̀ kò sírú ẹ̀ wọ́n ṣe bídíà ní fóònù ń sìn fóònù ṣe bídíà mọ́ nínú èdè lárúbáwá kò kí ṣe bídíà mọ́ nínú èdè lárúbáwá ó ti di kí ni ó ti di èyíká tó ti ní àpèjúwe tó síwájú oríṣiríṣi ti wá lẹ́yìn fóònù àkọ́kọ́ ṣe so fóònù àkọ́kọ́ tán ṣe ní tábàkò ní libya àwọn èyí tó wá lẹ́yìn rẹ̀ ní wọn àdékù wọn níbi àyíká tó ṣe fóònù ní ìgbótí yàtọ̀ sírù yìí tẹ́ ti ṣe tẹ́lẹ̀ ìtọ́jú fífi wọn ní àìlè ìbílẹ̀ àìlè yìí sọ̀rọ̀ jẹ́ kí anábọ̀wà Muhammad sallallahu alayhi wa sallam aláwọ̀ bá ní oun sọ pé kí máa tó ń tòbí dáa nínú rọ́ọ̀sì ní kí ń ṣe òjíṣẹ́ àkọ́kọ́ bẹ́ẹ̀ ni òun kọ́lọ̀ òjíṣẹ́ àkọ́kọ́ nàbí ló alayhi salatu wa salam tó ṣíwájú rẹ̀ nàbí ló alayhi salatu wa salam tó ṣíwájú anábọ̀wà Muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ni anábì hóòrò nàbí sọ́ọ́lẹ̀ anábì Ibrahim ṣe lérí anábì Isa alayhi salatu wassalam gbogbo wọn aṣíwájú anábì Muhammad sallallahu alaihi wasallam torí náà nàbí sọ̀lá àtàlám ọlọ́run tó fọ́kọ́ sí máa kò jìrì àn nílẹ̀ lọ́sùn ní iṣẹ́ ní àkọ́kọ́ ní ìṣàgádálẹ̀ ní àwọn òṣìṣẹ́ òní tí àkókò alákòókò kí là ń pè ní súnà nínú ṣẹ̀ríà ìsìlámù kí là ń pè ní àdúgbà nínú ṣẹ̀ríà ìsìlámù náà àsúnà nínú ṣẹ̀ríà ìsìlámù ó ní àwọn ìtìláfọ́ọ̀sì ẹ̀yíká àwọn yúdéjì tó tóbi mélòó kan tẹ́yìn ò bá mọ àwọn yúdéjì yìí èèyàn lè kọ̀ sí oṣù kan gbé síra wọn lápèjúwe wọn á lo gbólóhùn súnmọ́ láti lè fi tọ́ka sí طريقة النبي صلى الله عليه وسلم ومنهجه في الرسالة إلى من أنبوى محمد صلى الله عليه وسلم lórí kíni mẹ́sẹ̀jì tí ọlọ́run ọba ti gbé fún nísìn ní àti àgbàgbé anábíwá Muhammad sallallahu alaihi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba yìí sílẹ̀ Muhammad rasulullah Muhammad òjíṣẹ́ ọlọ́run ọba yìí arílẹ̀ nínú kíni al àti bẹ́ẹ̀ lọ nínú àwọn àyà àwọn àhàdí òṣìṣẹ́ mìíràn ìtí ànábùwà Muhammad sallallahu alayhi wa sallam tó wá fún wa fún wa iṣẹ́ ọlọ́run tó gbé wá fún wa wọn a máa pè ní kí ni sunnatu nabiyyi sallallahu alayhi wa sallam sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam ẹni gbogbo tí ànábì gbé wá lápapọ̀ àwọn ètò àwọn èèyàn ní o gbogbo tó gbé wá lápapọ̀ èyí tó ń bẹ ní Al-Qur'an ni o èyí tó ń bẹ nínú ọ̀rọ̀ títí ẹ̀ ní o nínú ìṣe rẹ̀ ní o gbogbo tí ànábì sallallahu alaihi wa sallam tó ń gbé wá lápapọ̀ fún wa tó ṣe wípé òun náà ni ọ̀nà rẹ̀ tó ṣe pé ẹbí wá fi lò gbúrúgbúrú bẹ́ẹ̀ ẹ̀yìn ẹ̀ ti èyí tó ń ṣe pé kí ni فمن رغب عن سنتي فليس مني ẹni tó bá gúrí kúrò lórí súnmà ìṣàrà mi ẹni ìtàlẹ̀ ìlú alápapọ̀ àmàrí nínú ọ̀pọ̀ àmàrí nínú súnmà àmàrí nínú súnmà kí ni àtọ́lá àrin alfọ̀hánà àti súnmà a ní gbogbo tánàbí mú wá gbogbo ẹ̀ àtúwá ní àmàrí nínú alkùnrán àti súnà ó túnmọ̀ sí pé súnà tàbí dárúkọ ẹni ìlàkùn áhà technology mú tó yẹ pé àtọ̀ sí ìta ń sọ ní ṣe kí ni súnà tó jẹ́ technology ní ìta tó ń sọ òun náà ni má òwe ìfà ìlànàbí sallallahu alayhi wa sallam min qawlin aw fi'lin aw taqririn أو رف خلقي أو خلقي إذا مش أي سنة yàtọ̀ sí ìlànà ànábì lápapọ̀ tó gbé wá tó ṣe gbé òun náà ni alkùránì àti súnnà a ní méjèèjì alkùránì àti súnnà àti méjèèjì ní kíni súnnà ànábì sallallahu alaihi wasallam kí wá ní súnnà tàbí sọ gbé nílò nítorí wá ní ìtàbá ti fi ti sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam tẹ́lì kì ní yóò ọ̀dọ̀ ànábì lọ́wà ó lè jẹ́ kí ní ọ̀rọ̀ rẹ̀ lẹ́gbẹ́ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam من قال علي ما لم أقل فليتبوأ مقعده من النار ẹni tó bá lè máa mi ní kí ni sọ kẹ́ni ẹ máa wá bí tí ó kù sí nínú náà ọ̀rọ̀ anẹ́bì sọ̀tọ̀ bá wà tó súnmù ó túnmọ̀ sí pé kí ni ọ̀rọ̀ anẹ́bì sọ̀tọ̀ bá wà àríwọ̀sọ́lá amọ́nkòókì súnnà àwòṣìlì àbí ìṣe anẹ́bì sọ̀tọ̀ bá wà àríwọ̀sọ́lá àbí ìṣe anẹ́bì wa Muhammad sọ̀tọ̀ bá wà àríwọ̀sọ́lá ìyàwó Aisha olùfẹ́rù bá nẹ́bí sọ̀lá àtọ́lọ́mí ṣe máa kírùn ó ní àkíráka mọ́kànlá ní àtẹ́sàn àn hùsùn yìí náà wọ́n tó rí èyí náà ló kọ̀kọ́ kí mẹ́rin náà ó ní mẹ́rin yẹn máa bèèrè búrò náà ṣe gbogbo búrò náà ṣe wá ìtò tó máa rà án ló tún kí mẹ́rin láàtẹ́sàn àn hùsùn yìí náà wọ́n tó rí èyí náà gbàgbé búrò náà ṣe gbogbo bóòlù náà ṣe dáa tó yóò wá kíkí ní bóòlù mẹ́ta gbogbo ẹgbẹ́ mélòó ó jẹ́ mọ́kànlá tàbí sọ fún apá ẹni mọ́ ń ṣe ìyàwó Aisha radiyallahu anha ìyàwó Aisha radiyallahu anha tó lẹ́yìn náà ní sùnwó ní súnmẹ̀ kí ìtumọ̀ rẹ̀ ìṣe ànábíwá Muhammad sallallahu alaihi wasallam tọ́jú fọ́dọ̀ rẹ̀ bákan náà àpèjúwe ní ìkàlára àwọn sábẹ́ ànábíwá Muhammad sallallahu alaihi wasallam. sallam ọ̀rẹ́ ìjọba olùkọ́ sànábì sọ́lá ní ọjọ́ lọ́jọ́ kan fàtẹ́lẹ̀ ilá ṣùgbà tọ́tí kọ́ọ̀ní àwọn bíbí káwọn èèyàn máa ń dalẹ̀ sí káwọn èèyàn ká máa ó wá fún sẹ́yìn kọ́kọ́ lọ́wọ́ mi àmọ́bí mi so kí lọ́gbọ́n mi ṣe ní ìrọ̀lẹ́ ó tọ̀ lórí ó túmọ̀ sí lórí ìtàkìtì lọ́dọ̀ àmẹ́lúwà Muhammad sallallahu alayhi wa sallam ثم أضيف إلى النبي صلى الله عليه وسلم من قول أو فعل أو تقرير أبي شكرين كل تقرير أني أتوبة èyàn ṣe kankan anábìlẹ̀ sọ sọ̀rọ̀ ó wà fún ó ní nǹkan ẹ kò lọ sọ̀rọ̀ anábìlẹ̀ nǹkan ẹ kò lọ sọ̀rọ̀ àpèjúwe òlẹ́ni tó ṣe pé wọ́n kí wọ́n àṣùbáṣà anábì sallallahu alaihi wa sallam ó wá rọ́kùnrin tó kìí tó kìí yẹn náà fílà lẹ́yìn wọn àṣùbá anábì wá tó wọ́n bèèrè lọ́rẹ̀ tí ayùsọ̀ láti hànà èyí tó kí bóò ní ti ẹ̀tì jẹ́ o lẹ́rọ̀ká àtàrífàjìrì wọn ò rí ọkọ̀ tí ìjà ti kí rákà àtàrífàjìrì ẹ̀ẹ́gbó gbé ẹ̀rù wọn pàpàdà wọ́n bèèrè dákẹ́ kó sọ ànábìṣe kí ó dákẹ́ kó sọ̀rọ̀ so súnà nìyẹn náà súnà ní ìyẹn náà aláṣù kòlòpì àbí nǹkan kan tó jẹ́ ìròyìn tó jẹ́ ti ìwà tó jẹ́ ti ìwà àbí nǹkan kan tó jẹ́ ìròyìn tó jẹ́ ìwà lápòjúwe anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam wọ́n ni lam yakun fahishan wala mutafahishan wọ́la tọ̀rànà anábìsọ̀ bá bá ń kò ní sọ ní tó ṣe ogbó kí nínú ọ̀sọ̀sọ̀ kó sọ àbí máa wo ìwàkíwà àbó máa ń ṣépè bá wọn àbí ká máa bẹnu àtẹ́lù mọ̀lẹ́bí àwọn èèyàn ó ṣe ṣe sí anábìsọ̀ Muhammad sallallahu alaihi wasallam kí náà fi ṣe nígbà yìí wọ́n fi ti sọ́dọ̀ anábìsọ̀ Muhammad sallallahu kí ni kẹ́yẹ ìgbà àbí tó ní ṣe pẹ̀lú ẹ̀dá ànábì sallallahu alaihi wasallam lápẹjú rẹ̀ kí wọ́n ní ànábì sallallahu alaihi wasallam ó jẹ́ ní tó ṣe pé ó ní àwọn irun funfun díẹ̀ díẹ̀ lórí àbójẹ́ èèyàn kan tó ṣe pé kò ga jù bẹ́ẹ̀ ni kò kún jù sẹ́ni tó ṣe pé kọ́mọ rẹ̀ ní ó wà ní òṣùwọ̀n sí kí náà ṣe bí báyìí wọ́n ròyìn ànábíwá Muhammad sallallahu alayhi wa sallam bí ìjẹ́ta rẹ̀ ṣe rí bí ìjẹ́ta rẹ̀ ló ṣe rí tó súnà náà ni wọ́n á pè so ní ṣókí ìtànkò ní súnà lọ́dọ̀ àwọn àfá aládìífì ó ti yàtọ̀ sí súnà àkọ́kọ́ tá a sọ súnà àkọ́kọ́ tá a sọ òní ìtànẹ́bì mú wá ní ìlànà tó yẹ ká tọ́ sábà tí gbogbo fún rẹ̀ fi ṣe ẹ̀sìn ìyẹn Al-Qur'an àrígbẹ́ ọ̀rọ̀ rẹ̀ àrígbẹ́ iṣẹ́ rẹ̀ àrígbẹ́ ìlànà anẹ́mì níbi ìjọsìn ló ń tóbi súnmọ́ níbi kàkọ́tọ́ ẹ̀kejì tá a mú wá sí kò kí ń ṣe òru ní kò kò ìnkúrúdì kùránì ìtọ́ ìnkúrúdì ní ọ̀rọ̀ anẹ́mì àti ìṣe rẹ̀ àti ìdẹ́gbàá rẹ̀ àti ìwà rẹ̀ àti tó àpùn ilé ìgbòkì tí wọ́n ní súnnà sọ́tọ́ náà àwọn àfẹ́mọ̀ sọ́gbọ́n ìgbẹ́ àìnà dalilu wọ́n kí tábí wọ́n súnnà ẹ̀rí ẹ̀dà láti inú alkùrán àti súnnà tó bí ẹ̀bá ti ní ẹ̀rí ẹ̀dà láti inú alkùrán àti súnnà ìtọ́ sọ fún pé mú ìtọ́ sọ kó bí láti mọ̀ Al-Qur'an àbí súnà tàbí àbúmọ̀rọ̀ ànábì ìṣe ànábì àbúgbà ànábì mọ̀ọ́dánà so ìyẹn jẹ́ terminology kan terminology mi òun ni àsúnà lọ́dọ̀ àwọn àbó ní òwò àwọn àbó ní fífò ìyẹn òun ló gbajúmọ̀ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ làwọn èèyàn mọ̀ láwùjọ wa ṣẹlẹ̀bí tó wá sọ fún pé nǹkan báyìí rẹ̀ kọ́ ṣe àtòrí súnà rẹ̀ ìtumọ̀ súnà yìí òní mustahabu èyí tí ó kìí ṣọ̀rọ̀ yẹn òní ẹ̀ máa ṣe ń bo ìfàládà ìtumọ̀ súnà yẹn àpèjúwe òun káyọ̀ náà fílà lẹ́yìn èrò zoro àbí pípọ̀ zoro káyọ̀ náà fílà lẹ́yìn ìwọ̀n àyíká àbí kí ìwọ̀n àyíká á súnlọ̀tọ̀ sọ́pẹ̀ yẹn ó yàtọ̀ sí súnlọ̀ àkọ́kọ́ ó yàtọ̀ sí súnlọ̀ èkejì súnlọ̀tọ̀ sọ́pẹ̀ ẹni tó iṣẹ́ olóore lẹ́yìn àmà gbaláàdá lórí ṣùgbọ́n kò kì í ṣọ̀rọ̀ yẹn ìgbà yẹn ni àṣùgbọ́n tí wọ́n wá ń wá gan-an pé pé tẹ́ bá ń fi súnlọ̀ ti àkọ́kọ́ àbí súnlọ̀ tó jọ́ ọ̀rọ̀ yẹn tẹ́ bá fi bẹ́ẹ̀ lòdì sọ̀rọ̀ a ń ṣèdí súnlọ̀ ni wọ́n mọ́ gbẹ́yẹ́ lọ sí kò ní ní ti kẹ́ sọ fún ìyàn ìpé kó dárù pẹ̀lú lápẹ̀lú rẹ̀ a ní ṣòmùsúnnà a ní ṣòmùsúnnà láti pé nǹkan yìí kò kìí ṣe ọ̀ràn ẹ̀yàn nǹkan yìí kò ṣe ọ̀ràn ẹ̀yàn ètò ìgbàlérò rárá súnnà tó ń gbọ́yé ọ̀dọ̀ àwọn onífòró àti wọn ń lòó àwọn onífòró àwọn máa gbé nǹkan tí ó ń ṣọ̀rọ̀ ẹ̀yà wọn àpè ní súnmọ̀ ní àwọn àpòrí fífún torí àmọ́ gbọ́ súnmọ̀ sọ́lá àwọn nǹkan tó dáa káṣẹta bá ń kí wọn lórí wọn ṣùgbọ́n wọn ṣọ̀rọ̀ ẹ̀yà súnmọ̀ òmù àwọn nǹkan tó dáa káṣẹ́ pàtàkì bá ń ṣàlùwàlá ṣùgbọ́n nǹkan yóò kìí ṣe ọ̀rẹ́ ẹ̀yà ṣòtòlẹ́yìn ìtìláàpù mi tó ní yóò ìtìláàpù ẹlẹ́ẹ̀kẹ́rin ó ní ìtìláàpù àwọn àfá alákìígbà táwọn àfá alákìígbà bá ní súnnà nǹkan ìdàkejì rẹ̀ ó ní kí bíbíà ìdàkejì rẹ̀ ní bíbíà dàbí eléyìí ìlànà anábìsọ̀lọ́lá bá ń lè lókìí dọ́gba lórí ìlànà anábì sallallahu alaihi wa sallam òmìnirò ìdí ọba ti kí ń ṣe ìlànà anábì sallallahu alaihi wa sallam yóò jẹ́ kí níjà so eléyìí terminology ìkẹrin ìgbẹ́ ìlànà anábì ọkọ̀ jíjẹ ní ojú òkè ń ṣe ìlànà anábì sallallahu so èyí tá a fẹ́ mú kọ́ọ̀sì gẹ̀gẹ́ nítorí olùṣe gbogbo ìlànà àánú tàbí ọ̀nà tálẹ́bí tó gbogbo ìsúnlọ́run ìlànà tí ó kì í ṣe ìlànà àánú sọ́lọ̀lọ́rọ̀ àríwọ̀sọ́lọ̀ tó túnmọ̀ sí pé kí nǹkan tuntun ni tó wá lẹ́yìn kí ànábì sọ́lọ̀lọ́rọ̀ àbí nǹkan tí ó kì í ṣe Ànábì sallallahu alaihi wasallam ó bá gbòòrò rẹ̀. Mo gbé àlàyé ìgbé súnà ìdàgbà sára ní gbogbo lọ́rùn àwọn nǹkan tó ṣe bídíà àwọn nǹkan bá nẹ́bí ò ṣe tó ṣe pé ànẹ́bí pọ̀ ló mú táwọn èèyàn bí ẹ̀lọ́run tó ló jẹ́ pé الإمام ابن المسيحين رحمه الله تعالى وانصى من ورواه ولتنتهي البدع قلنا ما يتعبد به الإنسان إنسان في سلام إنسان شكل في سلام ولم يشرعه الله bẹ́ẹ̀ ni ọlọ́run ọba oòrùn ṣe bí ọ̀pàpùrù nǹkan rẹ̀ ẹgbẹ́ ìyàtọ̀ ìpínlọ́nù ọ̀dá tí ó ṣọ́rọ̀ àwòrán ọlọ́run gbogbo ọ̀pàpùrù nǹkan rẹ̀ Ìrúkọ́lọ́ ọba sọ fún wa, oríṣàrá àlákùn ilẹ̀ tí máa wọ̀ sàbí ìmúhàn والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين wọ́dà tẹ̀tàkọ́lọ́kùn ọlọ́ni ta ṣe lóòrùn fún àmì lẹ́sìn torí ta bá nẹ́bùn ló àlẹ́sọ̀lásọ̀ sọ́lámù àbúta àdúbá rẹ̀ mọ́mọ́sọ̀ àbúta àdúbá arábìnrin àlẹ́sọ̀lásọ̀ sọ́lámù àbúta àdúbá mọ́sàdọ̀rọ̀ àtúnlẹ̀ sí pé ẹ̀sìn ọ̀sán yìí ẹ̀dọ̀dọ̀ wọ́n láti tàbárọ̀ fún sí ẹgbẹ́ ti rẹ̀ lẹ́yìn rẹ̀ lórí lórí ìpàgbẹ́ ló fẹ́ náà ni ṣàrá àti òṣèré lórí amúlà ń ṣúra káà ṣára àrùláwọ̀ ilẹ̀ dín láàrín ìyàbẹ́ ìlú ìlúwa ọlọ́wọ́ ti sọ mú àyà mi ọlọ́run ṣe wọ́n ní ọrọ̀ ogún ni lọ́gbẹ́kalẹ̀ fọ́lọ́ tó ṣe pé àwọn ọrọ̀ ogún yìí ṣára àrùláwọ̀ àwọn ni wọ́n ń ṣe lọ́fún fún wọn nílẹ̀ dín gẹ́gẹ́ bí tí màmá tó ń ṣe mọ́lọ́run ما لم يأذن به الله فلا نقول أنت فكلا أنت البدعة البدعة أن ما يتعبد به الإنسان أنت انطلقتي إن شكل كنت سلام هذا ولم يشاء ولا سلام أبو جكي سلو الشدور سلام أبو أمر الكلام مو أجدام أقول الله أبو òun náà ní ká padà síbi Al-Qur'an àti kí àti sọ́nà rẹ̀lùmọ́ padà sí sọ́nà nígbà tí máa mọ̀ pé nǹkan tí Al-Qur'an tọrọ bá àbúrò tí olóògbé pé gbogbo ta bálá tẹ́ṣe lẹ́sìn gbogbo ta bálá tẹ́ṣe lẹ́sìn tí ò bá tún sí ẹ̀rí dàrẹ́kì fún náà Qur'an àbí sọ́nà àbí ipò ẹnu àwọn fàábà àwọn ẹni ìṣáájú ó ṣàrẹ̀ ọ̀sìn wa ẹni tó bá ń ṣe wọ́n máa kó sí abẹ́ àmìlà oníṣúraka sẹ́fún láwọn orogún kan ṣára àwúlà orílẹ̀ dín tó ń gbé kalẹ̀ fún wọn gẹ́gẹ́ bí ẹ̀sùn máa lẹ́yìn ẹlẹ́yìn gidi láà ń فلان ما يتعبد به الإنسان إنما في يوم الله ولم يشاء الله رمضان الله من قول من قول كل جاره في الصف مثل كمنا وفاق تباري تباري تعطي سبرون ما سكو لا إله إلا الله ما سكو سبحان الله الحمد لله أبدا مكتشان كمعي sọ́nà ọba ṣàrá tọ́rọ ma fi ṣàrá àwọn ní ààrẹ ìgbé ìlú mùsùlùmọ́ lọ ṣùgbọ́n ẹ̀kọ́ ní máa sọ pé ya jàbàjàbàtà ráìlú ó ní máa sọ pé kí ni ya rọ́kọ̀ ráìlú ṣe ẹ̀rí wà láti mọ alkùnrin àbí súnnà láti ṣe bàtà ní kọjá ipò àdèmọ̀ àwọn ọlọ́run ọlọ́run ọgbọ́ òṣè lófin káwọ́gbọ̀n gbọ́rọ̀ àwùjọ ní àbí iṣẹ́ kan nítí èèyàn kan sọ pé káyẹná fílà lóru kádìdé káyẹná fílà lóru a ní ọlọ́run subhanahu wa ta'ala ní káyẹná fílà lóru kúmi lẹ́yìn ìlà kọ́lù نصفه أو التسويه قليلا وزد عليه ورسل القرآن ترجوه هذا بكي هو يبقى ما ينزل عليه عنك السنة ṣùgbọ́n èèyàn kan wá sọ fún wa pé ókè náfíà tó ní àlóòrùn lápòjú òun ọmọlúwàbí ni wàá yẹn náfíà olùkọ́wà ògbò à ǹjẹ́ ẹ̀rí kankan wà tó sọ wípé káyìn ní fílà nínú ọmọlúwàbí nínú alkùrán àti súnà níbi Muhammad sọ̀bà ààrí ẹ̀rí láti nínú alkùrán àti súnà ìdá ìkàtà àbẹ́ musulmanu rẹ̀ tí ó sẹ́rù nínú alkùrán àti súnà bídí àní tí àwọn náà fílà ní òòrùn kọ́ni bídí ṣùgbọ́n káyìn náà fílà lóòrùn ní òòrùn ní gbogbo a so àwọn tí ó lò àbí nǹkan tó yẹn ṣe àwọn àpèyọ̀tì àbí àbíọ́kan nítorí alábíọ́kan wípé agbọ̀rọ̀gbàgbọ́ àwọn kan ni wọ́n wà ní ìjáàjì ayé tọ́jà àwọn ayé àwọn kan náà wà ní ìjáàjì rẹ̀ ọlọ́dọ̀ọ́dọ́ kí èèyàn máa júbà àwọn náà kí èèyàn máa ké pè wọ́n látòjú rẹ̀ àti ọkà yẹn a ní ẹ̀rí yẹn gbà láti ní Al-Qur'an as-Sunnah tí àbá ti rí ẹ̀rù tó sọ pé àwọn kan ní wọ́n ní tọ́lá ẹ̀rí yẹn mọ́ láti ní Al-Qur'an as-Sunnah bídí àlàdì yẹn tó pé kò sí ẹ̀rí fún láti inú al àti sunna so gbogbo ta bá nílẹ̀ nípa afẹ́ fi súnmọ́ lọ́n ó lè jáde ọkàn kan ó lè jẹ́ ọ̀rọ̀ kan ó lè jẹ́ iṣẹ́ kan àwa béèrè pé àdìọ́kàn tó ní yìí iṣẹ́ tó ń ṣe tó fẹ́ fi súnmọ́ lọ́n yìí ọ̀rọ̀ tó sọ lẹ́nu tó lọ lẹ́nu súnmọ́ lọ́n yìí ẹ̀rí rẹ̀ dà látinú Al-Qur'an àti sunna

tí ọba ló fẹ́ fi nǹkan ẹ̀yàn súnmọ́ lọ. náà káwọn nǹkan tí a sọ yìí òun náà ni máa yẹ ká ábàdì bí ìsàn á lè lá ìtí àlóhun fi sin lọ́hun ìtí àléhàn fi sin lọ́hun wà láti ẹ̀ṣọ́ àwùrá tọ́lọ́wọ́ gbòòrò yọ̀ǹda fún nǹkan ẹ̀yẹ òṣèré lófin ọ̀rọ̀ bí definition yẹn ìdíkàtì nìkan ní náà òṣèlú àwọn àfihàn tó bá jọrọ tó bá jẹ́sù bá jẹ́ àbíọ̀gá tó bá ní kí ló ń pè dúdú à ní ṣókí òun tó yẹn fi ń fún ọlọ́run ọba ó túnmọ̀ sí pé tí ò bá fi nǹkan yẹn ṣèjọ́sìn àlèpé ní dídí àmúẹ́sì àlèpé ní kí ni dídí àmúẹ́sì ìyẹn gbọ́dọ̀ máa fi nǹkan yẹn ṣe jọ́sí kátólópè ní bíbíà nínú ẹ̀sìn ọ̀rọ̀ bíbíà ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn torí náà tabarẹ́ lò ní ìtò ìṣàwọn nǹkan wọ̀nyí tó yá ní ẹ̀yìn yẹn fìlà kan ní èrò ọmọlúwàbí àbí ẹ̀ka iná àtẹ́ni ẹlẹ́rìí àdúgbò ẹ̀bẹ̀rẹ̀ tẹ́bá sọ fún pé ẹni wọ́n lórí tẹ́sọ̀ a ní à ẹ̀rù pé ànábì gbogbo ẹ̀rù pé ànábì wọkọ̀ ẹ̀rù yẹn tàbí ẹ̀rù pé ànábì wọkọ̀ wà ṣùgbọ́n àkúrí ànábì gbogbo sọlọ́bà ṣùgbọ́n sí ànábì gbogbo ṣùgbọ́n kẹ́tẹ́kẹ́tẹ́ ànábì gbogbo ọ̀rọ̀ tí wọ́n gbogbo ẹ̀rù tó ṣe wọkọ̀ ẹ̀yìn sọ ọ̀rọ̀ tí ìrántí súnmọ́rùn-ún orúgbà ń sọ ọ̀rọ̀ ayé ẹ̀rí pé nǹkan yóò gbọ́ra wọn a ń sọ̀rọ̀ ń pa ẹni tó ṣe nǹkan tó rẹ̀ lọ́fi kí ní ìsúnmọ́ náà wípé iṣẹ́ ìjọsìn ni so òun sọ ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ayò fún mi so ló pẹ́ pé kó ti gbé gbájú nítorí wọ́n fi tápù mi tó fi káńtà yín yẹn nǹkan tí ó gbọ́ra wọn yìí ọ̀rọ̀ bídíà ayé kọ́ ń sọ bídíà ayé ó dá dúró èèyàn lọ́kọ̀ ó bu pléènì àti lọ́ẹ̀bẹ̀ lọ àdìsọ pé haramu ni ó kù káwo kí ló fi ń ṣe ẹni tó ń wọkọ̀ tó fi ń ṣe nǹkan aburú àání tó ń ṣe ìyẹn aburú ni àìbẹ́ẹ̀kọ́ ẹni tó ń wọkọ̀ tó fi ń ṣe nǹkan dáadáa àání tó ń ṣe ìyẹn nǹkan dáadáa ni kó ṣe pé tó ní kó láti tako ẹ̀ṣánàbí wọkọ̀ ṣùgbọ́n ìyàwó ọkọ̀ ní sí olófi jálè ẹ̀ àtakò odò tó lọ́jà èèyàn wọkọ̀ lọ sí mọ́ṣáláṣí ẹ́ àá fúnfún pé òun ọmọ ṣọláṣì ọ̀rọ̀ pé wọ́n kọ̀kọ́ la fẹ́ lò ọkọ̀ tó wọ̀ yẹn wà sí ìlà ni akàsọ̀ ni tẹ́bi ìtọ́lọ̀wọ̀n bá ṣe lófin so nísìn èyàn ká fún pléènì lọ sí áàjì òkọ́ ní ìṣù èyàn ká fẹ́sẹ̀ rìn lọ sí áàjì kọ́ ní ìṣù èyàn kọ́ wọ́n kojú omi lọ áàjì kọ́ ní ìṣù áàjì gangan òun ní ó wọkọ̀ ó wọ pléènì ó rìsẹ̀ ó wọ ogun rànkúmí ní òkè ṣe bí tó wọ́n sọ fún wa pé ẹn ṣe pléènì wà láyé àmẹ́bísọ̀ ọláàtọ́lọ́ tó ní gbogbo nǹkan ibi díà lọ́dọ̀ ti di ẹ̀ẹ́ ẹ̀ta ń sọ bọ́ yẹn sánàbí rẹ̀kọ́mẹ́ndì pé kó yan náfìlà ní òòrùn ọmọlúwàbí áyà yẹn ta àdìsí yẹn ta à ń sọ tó ọ̀rọ̀ pé pé ìtafẹ́pẹ̀ ní bíbíà wọ́n tó fẹ́pẹ̀ nǹkan náà bíbíà rí kẹ́lú rẹ́pẹ̀ bíbíà ní ṣe pẹ̀lú kí ìjọsìn ẹni yẹn ṣe nǹkan yóò lọ fi súnmọ́ náà ní èyí ló sọ pé kí ẹ̀rí ẹ̀gbà tí ò bá ti wá rẹ̀ rí mú wá ánìkìní àdídí àníkìní yóò so nǹkan yẹn ọlọ́run gbọ́dọ̀ ṣe ó nínú rẹ̀ àwọn afọ́nà ní wọ́n ní ta pè ní bídíà òun náà ni kúlù amrin hadithin gbogbo ìyìn tí ó bá jẹ́ nǹkan tuntun يراد به زيادة تقرب إلى الله تشبه ṣe pé wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ àti ṣàlékún súnmọ́lọ́ ẹ̀wọ̀n ìṣẹ́ kúrò amurin hadith gbogbo nǹkan tó bá jẹ́ nǹkan tuntun ẹni ẹgbẹ́ wa á tuntun ilé òyò eléyìí tó wá ìpínlẹ̀ lẹ́fíṣẹ́ yòrọ́ọ̀dù bí i ìyá àdẹ̀tù taqarrubi ila Allah èyàn bẹ́ fi ṣàlékù ìsúnmọ́ràn yàtí ìgbẹ̀yà fi wọ́n gbọ́n kẹtàlẹ̀ bí gbé kalẹ̀ fún wa sọ̀rọ̀ láàtọ́lá kò tó wa ah, ẹjẹ́ká tún ṣe lóyìn náà ẹjẹ́ká tún ṣe eléyìn náà kátó lè fi súnmọ́ lọ́wọ́ bá sí àẹ́lẹ́ ìfẹ́ fún ní kẹ́ ṣe yìí lọ́la nẹ́bí sọ́lá láàrùn àrẹ̀wọ̀ sọ́lá ti sọ torí náà látòjú Sunday Sunday àtàlátù àdájú sallallahu alaihi wa sallam kò ṣe yẹn wọn àdájú ṣe ọsọ́bá àwọn sọ̀hábà tó kíkí nǹkan ṣe àsàlátù fún ó rẹ̀ sọ sallallahu alaihi wa sallam in albakhilu nan bukir tó ríndàmú rẹ̀ sọ́lì àlàyé àwọn èèyàn lẹ́ni tí ó wá ṣe àsàlátù fún èèyàn lẹ́nu Muhammad sallallahu alaihi wa sallam olùsọ pé àwọn àfáà súnmà ẹ̀ẹ́rì títà bá dárúkọ ànábì sallallahu alaihi wa sallam ní ìjòkó lápòjúwé wọ́n dárúkọ ẹ̀ ní àmọ́yé ìgbà ní ìjòkó àmọ́yé ìgbà náà ni wọ́n ṣàtàlá fún sallallahu alaihi wa sallam ó lè mọ́jọ kí gbogbo bàtà bá ti ó súnmọ́ ká ṣe àtàlátù fún sọ́lọ́lọ́ àtàlábíọ̀mà àmúgbọ́ ó súnmọ́ ká ṣe àtàlátù fún bíọ̀mà àrùngbẹ̀ àtàlátù lélẹ̀ yìí bẹ́ẹ̀ ni àgbẹ lórí irun àtàlátù yẹn aṣàtàlátù fún tàbí lórí irun ìgbà míì àádókò àmọ́ ṣàtàlátù fún ṣùgbọ́n kí ọjọ́ sunday àti mú ọjọ́ júmọ́ láti máa fi ṣe àsàlátù fún ànábì sallallahu alaihi wasallam nílùú àmì ah, àà wọ́n tún dé wọ́n tún ní ká máa ṣàsàlátù fún ànábì máa ẹ̀ẹ́ eh, eh, wọ́n ní a máa ṣàsàlátù fún ànábì máa ṣùgbọ́n ọ̀nà tá a fi ń ṣe àsàlátù fún ànábì yẹn yìí ìṣàlẹ̀ ó ṣe tún ó tako ẹgbẹ́ kan ní ṣẹ̀ríà àtàlátù ó bá ṣẹ̀ríà mú ṣùgbọ́n náà tàbí ṣe yẹn ó tako ẹgbẹ́ kan ní ṣẹ̀ríà ilé ìtàwọn àfáàmù ń pè ní kí ni àlùbídàátù àìdọ̀ọ̀fìyà àlùbídàátù àìdọ̀ọ̀fìyà ìtí ó ṣe ìtọ́ni ilẹ̀ bá lè ṣe ni ṣùgbọ́n bíjà nìkan yẹn ní apá kan ní apá kan agun alápẹ̀fẹ́ ẹlẹ́ẹ̀kan a ní kẹ́yìn yẹn náà fílà lóòrùn súnmọ̀ àwẹ́ẹ̀kọ́ kúmin lẹ́yìn ilẹ̀ kàlílà ní ìṣòro àwọn kòsùnmílò kàlílà àwọn àlẹ́yìn wọ̀rọ̀ kí ṣùgbọ́n mo fẹ́ yẹn náà fílà tèmi ní òun ọmọ lọ́wọ́ mo fẹ́ kún fún ìyẹpẹrẹ ara mi níwájú ọlọ́run ọba mo fẹ́ jára mi sí òòrùn nínú yàrá kan ilé mi nìkan àbá ẹ̀ẹ́dẹ̀tọ̀ ẹgbà ẹgbẹ́ kò jára sí òòrùn kò fìyàn náà síta ẹ̀ṣẹ́ ṣe wẹ́ fi súnmọ́ lọ́wọ́ bá fi ààrùn ìdílé àdìyàn ah, ọmọ tún ká mọ́yàn nẹ́fílà lóòrùn mọ́ wọ́n tún ní ká mọ́yàn nẹ́fílà lóòrùn mọ́ ẹkùn kẹ́kẹ́ẹ̀ta kò ẹ̀rọ omi tí oyin lọ kò lọ́pọ̀ ní kọ́ ọmọ yẹn náfílà ní òòrò ó náà ní káwọn ọmọ yẹn náfílà ní òòrò mọ́ èyí ni wọ́n máa fi ń wọ́n àwọn ẹlòmí sáàlò máa fi bọ́ọ̀lù lásìkò kan ní àwọn ìmáàmù ìmáàmù Malik rahimahullah ta'ala èyàn kálò ń fẹ́ ṣe ọmọra àti ájì ó wá lọ bá ìmáàmù yẹn pé ìrẹ ìmáàmù mo fẹ́ ṣe ọmọra o mo fẹ́ ṣe ájì mo ní màá ti gbé ìfìràmù mo ní màá ti gbé ìfìràmù ìmáàmù wá ní àá nínú ìlẹ́fà náà ni wà ti gbé ìfìràmù torí màjínà ni ìmáàmù Málíkì wà Mọ̀dínà náà ni ẹni tó gbèrò gbèrò wa ó ní àà zúrù lẹ́fà náà ni zúrù lẹ́fà ó tó bí máìsì bí márùn-ún sí mọ́ṣálásí ànábì sallallahu alaihi wasallam ènìyàn wá ní kí ló burú ní pé kí n dé ní mọ́ṣálásí ànábì kankan ẹ̀wọ́ náà ti ẹ̀kọ́ ló burú bí kẹ́ kí n gbé ní mọ́ṣáláṣí àmẹ́lẹ́sọ̀ lásán ìmọ̀mù fún lẹ́sù wípé tó burú bẹ̀ òun náà ní kéjì náà kàtẹ́ sọ̀rọ̀ ánàká sabaqta ila fadilatin qattara ana rasulullahi sallallahu alaihi wa sallam wa ashabuhu wọ́n àtàwọn sàádọ́ olùrí ṣe ọlá tí wọ́n rí kójọ wọn fẹ́ kójọ ànábí ọ̀gbọ̀n sọ́lọ́lá àtàlọ́ ó lè ṣe pé kò páyà ọlọ́run bá tó fi mọ́ṣáláṣí ẹlẹ́ tó wá gba búrúkú lè kà lọ tó lọ gbé ìráàmù fún omúra àti ájì pé ìwọ́n wá ní rárá o ìfẹ́ bẹ̀rù mọ́lú bàjẹ́ kí máa mú ìtọ́sọ lẹ́yìn máa mú kọ́kọ́ sọ fún pé àṣà rẹ̀ kà tó mú mo bẹ̀rù ìtìjú náà fún àtọ́ bá gbẹ́rẹ̀ ní mọ́ṣáláṣí ànábì nǹkan tó gbára bí wọn ní mọ́ṣáláṣí ànábì wọ́n máa lè kí ní kí ní ó gbọ́rọ̀ nínú àwọn áfíà rẹ̀ kàlùkùnrin ọ̀lẹ́ ìlú fúnpá ti fi hàdá ah, ah. ọ̀rẹ́ àbá ìlú مني اللهم لبيك حجا وعمرة أبي اللهم لبيك عمرة إلا náà bá mo تبرش pèrò lẹ́yìn tó fẹ́ ṣe ọmọrá èyàn ti wà ní kíni ó wà ní tó tọ̀ لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك مدركات ó sọ̀rọ̀ ó sọ̀rọ̀ ìgbà tí èèyàn gba ilé tuntun ló fà ó lè ti sọ mọ́dà pọ̀pọ̀ ẹ̀rọ dáadáa tó ti kó lọ ṣùgbọ́n mọ́ yìí sọ pé òkú ládá jọ òun fìtínà tó gbẹ́gbẹ́ ní tó kí ìnákẹ́kẹ́ sọ̀rọ̀ òun pẹ́ ànẹ́kẹ́kẹ́ ànẹ́kẹ́sẹ̀ bọ́kẹ̀ ìlàfàdé ìlàtí kọ́sọ̀rọ̀ àná rasulullah sallallahu alaihi wasallam wà sàbùn wọ́n pẹ́ oòrùn tánàjú àtàwọn sàábé wọn rí kó jọ ọ̀nà wọn rí kó jọ ìtumọ̀ mọ̀ ẹ̀kọ́ dáa lónìí ẹ̀ tẹ́lẹ̀kọ́ mọ̀ ẹ̀kọ́ àá alẹ́kùn máa ìjọba di èyí ẹ̀ṣẹ̀ ló ń jẹ́ pé ẹni tó ń ṣe bíbíà àpèjúwe tá a lè fi wé òun ni wèrè àpèjúwe tá lè fi oníbídíà wé òun wèrè lọ́nà wo tẹ́bárí wèrò nísìnyí tó bá rí pangolo yóò mú lórí láńlọ́nù yóò mú ike yóò mú yóò wá jí gbogbo ẹ̀ tí ó wà rí gàdàrà lórí rẹ̀ ìyá máa wò pé ah, ah, gbogbo ilé yóò kàn gbogbo nǹkan gbogbo nǹkan tí wèrè ń ṣàyẹn lọ́dọ̀ ti tiẹ̀ gbogbo ẹ̀ ló ń lò so oníbídíà yìí yóò kàn máa jẹ gbogbo ẹ̀ papọ̀ mọ́ra náà ń wà lọ́mọ ọlọ́ọ̀ba náà ní abẹ́súmọ́ ọlọ́ọ̀ba náà ní ẹni tẹ́sí yóò máa wò pé àwọn ah, onídìí gbogbo wàhálà tó ń ṣe yìí ó bá ti ṣe lẹ́yìn ó bá ti ṣe lẹ́yìn ó bá ti ṣe lẹ́yìn ah. ládá tí ó àgbà ojú gbogbo eléyìí lọ eléyìí tó tó lè gbẹ̀ṣẹ̀ látàrí eléyìí tó ń ṣe yìí ṣùgbọ́n kò ní gbọ́n torí pé wọ́n àti wẹ̀rẹ̀ ṣe fún wẹ̀rẹ̀ tó gbà lọ́wọ́ yìí yóò máa di ẹrù káàkiri náà bẹ́ẹ̀ ni tó ń ṣe bíbí àpò sí nǹkan tó tẹ̀fẹ́ sọ fún yóò ní ẹ̀bùn àwọn ọ̀tọ̀ ọlọ́run àwọn ọ̀tọ̀ ọlọ́run títí ká wọ́n tún ní kámọ́ sọ̀tọ̀ láti fánẹ́bì máa kọ́lọ̀mọ́ á gbà ọlọ́wọ́ àwọn onísúnà yìí o àwọn alùsúnà alùsúnà kọ́lọ̀ ń gbà ọlọ́wọ́ wọn wọ́n tún ní kámọ́ sọ̀tọ̀ láti fánẹ́bì máa wọ́n tún ní kámọ́ ṣe kábára fọ́lọ́ mọ́ kámọ́ tún dúpẹ́ fọ́lọ́ kámọ́ yìí ọlọ́run mọ́ ẹ́ẹ̀ ẹ̀yà tó bá ní kámọ́ sọ̀tọ̀ láti fún àlẹ́bì sọ̀lá àṣọlọ́fàwọ́ káàkiri ẹni tó bá sọ yí pé ẹmọ́ gbọ́mọ́ ọba tó mi fàwọ́ káàkiri kèfèrè rẹ̀ ṣùgbọ́n tó ń sọ fún wa ní pé gbogbo nǹkan ló lẹ́kọ̀ọ́ rẹ̀ nísìn mo fẹ́ kí ìrù mi sùn mo wá ṣe Allahu Akbar lẹ́yìn ẹni kí ni màá ṣe ẹ́ màá ka sùwọ́pù fàtíà mo ka fàtíà tán mo kábàrà mo lọ sí orúkú bẹ́ẹ̀ mo fi súbà lé náà nígbà tí mo ka fàtíà tán mo ṣe tán mo kábàrà mo lọ orúkú mo wá dé orúkú nìyí mọ́sọ̀ láàrídá ìlàlá láàrídá ìlàlá láàrídá ìlàlá lórúkú ìgbà tí mo tún dẹ́sù lónìí ní bá tún ṣe kí láàrídá ìlàlá ẹ̀kan wá bá mi wípé àbá wọ́n bí mú o ń ṣe láàrídá ìlàlá àwọn ní kẹ́ ṣe pẹ̀láwà àwọn òkú subhana rabbi al-azim na ní kẹ́ ṣe ẹ̀dúgbé ẹ̀dúgbé ọdún ní ká kápámọ́ tọ́lọ́ tóbi mọ́ wọ́n tún ní ká máa yìn ọlọ́run bá mọ́ jẹmọ́ ṣe ó jọra wọn wọ́n sọ tó yẹ kí ó sọ òun àlẹ́jì ẹniyàn òun àti ìrẹ̀ oríkó inú gbọ́rùn ọba tóbi Muhammad sallallahu alaihi wasallam lára àwọn ẹ̀kọ́ tó fi kọ́ wọn sọ̀hábà oníkẹ́gbò hìtù an ọlọ́run bá ní kí lọ́mọ ka kùránì wọn pè tí bá ń bẹ́ sùjú ọlọ́run bá ní kí lọ́mọ ka kùránì ní kí ní sùjú yẹ̀ká wà wò pé á ah, kùránì ọ̀rọ̀ ọlọ́run bá ọ̀rọ̀ olúfẹ́ dá tó kùránì ó bá kàfá dí àdá lórí ìdúró olùsọ́rọ̀ àlè ìgbà tó ti bẹ̀rù kú náà nǹkan nínú olùsọ́rọ̀ mi lẹ́jọ́ alkùránì kò sí àwọn pé àkùránì dájú gbogbo àzíkìrí tó kù lọ́pọ́lọ́ ń sọ ṣùgbọ́n ní ààyè yẹn tẹ́ ní kò ṣẹ́kọ́ ni tòbídí àìdọ̀fíyà jì kíkà àkùránì súnà ṣùgbọ́n bí tó ní ká àkùránì ẹkùránì kọ́ lórí kò kà ń bẹ̀ àwọn àkárù kan ní kò ṣe lè lórí so eléyìí ibẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ti dé gbájú ẹlòmí ní sí wọ́n sọ fún wípé àsìkò báyìí rẹ̀ kò ṣe nǹkan yóò wà ní kìnnì yóò wà ṣe lásìkò tí ó ti tí ó ń ṣe àsìkò yẹn jọmọ́ àwọn ní káàkiri zoo inú àìlà ah, ah, ah ìpáyọ̀ ọlọ́run bá jẹ́ kí zúrù ní lágbo mọ́kànlá ó wá kí lágbo mọ́kànlá jọmá ṣó ní ìrìn àbí òní òní òní zúrù làníyàn rẹ̀ ó dẹ̀ sí rákà ṣùgbọ́n tún ní àsìkò tí wọ́n rí òun ẹ̀kọ́ kù ìtọ̀rọ náà balẹ̀ ló mú ló fi kí ní àsìkò ẹgbẹ́ ó lè ti kú kó tó dáyílá kí sáré kí ní sí wọ́n sọ pé kí ní sọ́rọ̀ àtùkọ̀ bá ti ò nínú òní torí gbásìkò tí ó ẹkọ́ ojú ojú ìtò so lè rí sí bídíà ní tó ṣe káwọ́ sọ pé àbídíà lè tẹ́ṣe àà wọ́n tún tí àwọn alákàdá kejì wọ́n tún sọ̀rọ̀ yìí wà wọ́n tún ní ká mọ́kí ọmọ wọ́n ní kó mọ́kí ọmọ ìgbẹ́ sọ fún ẹni pé àsìkò tó kí ìrìn sí ìbò àsìkò tó yẹ fún kí sọ́gbọ́n bá wọn kán lè yí nǹkan tó pàtàkì ni ṣẹwárí bídí àtàǹsọ yìí ìní ń bẹ tó sọ wípé èyàn ṣe kọ́lẹ̀ fi súnmọ́ lọ ní o yóò ti wá gbé kúrò ní islam ọlọ́pàá tó yà wáyà ó gbé ìtàn yẹn ó gbé lẹ̀rọ láti lò fi súnmọ́ ọlọ́run ṣùgbọ́n nǹkan ẹ̀yẹ yóò gbé kúrò ní àwọn kan bẹ nísìn wọ́n ti bẹ̀ ti bẹ́ náà wọ́n gbà wípé tó bá sọ wípé ọlọ́wọ́n ọba ó ń bẹ lókè á ó ti di kèfèrí tó bá lọ́lọ́wọ́n ọba ń bẹ lókè kèfèrí ni ẹ́ ìwọ́n lè ẹ̀ká àjọ́sùn orí ọká fi sílọ́n ọlọ́wọ́n bẹ́ ń gbogbo bí kíbi ní àjọ kan bá lọ́dún sí náà nìyẹn àjọ kan tó wọ́n bá ń bẹ lókè yẹn àjọ kan kìfì yìí tó rẹ̀ wọ́n àwọn dáhùn sọ yìí ìgbà tí arákùnrin ìkanú àwọn sàábé kí ọmọbìnrin tó ń bá agbára ẹgbẹ̀ tó ṣe ní ṣẹ́ẹ̀kì níbi ẹran tó ń dàgbẹ̀ ìkòkò wá gbé kanú àwọn ẹran lọ ó jẹ́ ẹrú lọ́dọ̀ ọ̀gá rẹ̀ ó wá ṣe ní pé kí ìkòkò fi rí opportunity àti tó kan mú àwọn ẹran rẹ̀ ọ̀gá rẹ̀ wá bínú ni olówó rẹ̀ bínú ó wá pa lóbi gbàtí wọ́n gba ilé títán inú tí ẹ̀nà wọ́n gba gbẹ̀gbẹ̀ á ah, lọ́rẹ̀ ṣọmọ ilé òṣèlú gómìnà ọ̀ wọ́n wọ́n pé òun fẹ́ túlẹ̀ lókọ̀ọ́rùn-ún kó máa lọ́pọ̀ kuma jẹun lábẹ́ ọmọ ọmọ yọ pé sọ́wọ́ Muhammad sallallahu alaihi wasallam lórí báyìí báyìí báyìí ló ṣẹlẹ̀ wọ́n dẹ̀ fẹ́ tí wọ́n lọ́rùn adẹ́sọ̀lá àtàwọn ayé ló ń rẹ́mú obìnrin náà ìbátan obìnrin náà wá dé àdébí wa ní àyìn àgbà gbọ́dọ́lọ́run wa lórí àgbà wa ọmọ yẹn ní fi sàmà ọlọ́run bẹ̀ lókè anábì ni mọ́ àná ta ni mí àwọn obìnrin ní ọ̀ṣunmọ́lá òjíṣẹ́ ọlọ́run wa anábì wa dojúkọ ọ̀gá rẹ̀ ó dojúkọ lórí ẹ̀ lórí àdókà sílẹ̀ fún ìlà mọ́tìmínà mọ̀mìnì lóbi àwọn tó ń ṣe dúdú àtàǹsọ̀ yìí ara wọn tó sọ wípé ẹ ìtànàbí yìí sọ fọ́nà obìnrin yìí ànábì kan sọ fún bẹ́ẹ̀ ní nǹkan yẹn wrong ápàtọ̀ obìnrin yẹn fánàbí wrong wọ́n torí wípé lára àwọn tí wọ́n jẹ́ lẹ́bùkún gbàtí sí àwọn tayò fi sí abẹ́ bí irú àwọn ìyá aláta ìyẹ́ olóko ìyẹ́ lẹ́wẹ́dú bíkìlẹ̀ àkápítà tí wọ́n fi bẹ́ẹ̀ mẹ̀jù dáadáa so lànà ìbí òkè ni ló fi àlọ́gbọ́ ẹ̀ that is bí ipò pín kí ni aláìmọ̀kan ni so anábìsọ̀ láàásọ́lámù wá gba ánsà tí ó kọ̀rẹ́kì ó wá tún ní kí ni àkókà a fẹ́ lòmìnà pé àwọn tá ń sọ yìí tọ́jú àfà yìí tọ́jú ní bídíà yìí ni wọ́n gbà wípé tẹ́bá fi lè gbà pọ́nà bá ń bẹ lókè àjọ́kàn burúkú ni o ọlọ́run bá ń bẹ gbọ́gbọ́ bí kí ni ni ìtàwọn bí ń sin lọ́run ní pé kí ọlọ́run ọba ń bẹ ń gbogbo gidi ìgbàkọ́lọ́run ọba ń bẹ lókè kìí iṣẹ́ ìfèrè ni ṣọ́jọ́mọ́ àdẹ́sọ fún ẹgbẹ́ ìtàǹtẹ̀ ní bídíà òun àjọkàn yìí sì tí ẹ bá gbà kọ́lọ̀ ọba ọgbẹ́ gbogbo bí kíbi kò ń ṣókè ló wá àjọkàn kò fún un tó takò àmọ́ yìí ayal Qur'an tó takò àmọ́ yìí àdífà ní sọ̀rọ̀ àtà wọ́n àìní wọn ìgbà wípé ìtó bá làákà ìmú ni pé ọlọ́wọ́ bó gbọ́nà máa bẹ lókè torí kò tó bọ́lọ̀ máa ń bẹ lókè ó túmọ̀ sí pé òkè ẹ̀dọ́ ọlọ́wọ́ ọba ni ẹ̀dọ́ ọlọ́wọ́ ọba ló gbé ọlọ́wọ́ ọba sínú ẹ̀wọ̀n máa ṣe ń ronú ẹ̀dọ́ náà bá lójú ọ̀nà ọba tó so ó túnmọ̀ sí pé kò bá làkà inú báwọn ọlọ́run bá wà wọ́n ti gbogbo olùdíje àwọn kan ní nkùn wọ́n ti gbogbo olùdíje ọlọ́run bá wà ọlọ́run kò sí ibi kankan kò sí lókè kò sí nísàlẹ̀ kò sí níwájú kò sí lẹ́yìn kò sí lọ́tún kò sí lósì báwọn ọlọ́run bá wà kò sí gbogbo kankan àwọn kan ti pẹ̀lú ẹ̀ṣù ọba kan tí wọ́n pè ní alimẹ́lìkì mahmoud sobotiki àwọn àfà méjì ìta olórí bíbí àparapọ̀ ìkejì òun súnmọ́ súnmọ́ ó wá bẹ̀rẹ̀ lọ́wọ́ wọn dọ́pà eléyìí ní ọlọ́run òsì lókè ní ọlọ́run wà lókè sọ̀tọ́ ọlọ́run wà lókè ọlọ́run òsì lókè ọ̀gá wa ní níwọ̀n bá ń tẹ́ mi mọ̀ yìí o tọ́mọ ní kí àfá yìí kó ròyìn tí ó sí tí ó sí ó lérò ní ẹ̀jú báyìí kan lọ orí kò sí lókè kò sí sálẹ̀ kò sí wẹ́lú kò sí lẹ́yìn kò sí lọ́kùn kò sí lọ́sí ó túnmọ̀ sí pọ́nlọ́wọ̀ ò sí nìyẹn ó túnmọ̀ sí pé kí ọlọ́wọ̀ ò sí bí ìgbà tó ṣe pé ń tábìlì ìrù ni pé ọlọ́run ọba bí ìkẹta kan fèèrè mi òun ṣe pọ́ nínú ẹ̀jì ìyẹ́bẹ̀ ní ó bá mú tí àwọn nǹkan sọ lónìí ní orúkọ mẹ́rin ní orúkọ ìmọ̀ ìjìnlẹ̀ tání kò sí tó jọ lọ́rùn kò sọ lọ́rùn ẹ̀bọ̀ntara ayé ẹ̀sùn ní sọlọ́rùn bó wà lọ́rọ̀ ayé wọ́n ni ayé kan ṣe lọ́rùn ní onífúnlẹ̀ ìjìnlẹ̀ nǹkan tó kàn gbá wà ní ọ̀rọ̀ ayé ọlọ́run ọba kankan tó ló dáyé ayé kan ta wá ní. òun fi ní kan ní àwọn àbá omi ẹ̀rẹ́ kò sọ́lọ́ àwọn kan tá rí wọ́n kàn ta wá náà ok ẹjọ́ ká dìbò ìrọ̀ yìí sọ wá ní káwọn pàdé ní ìsọdọ̀ òdò àkójọ ẹ̀ká pàdé wá tó wọ́n ti lójú àbá àbó ìrọ̀jú ìgbàtọ́ bẹ̀rẹ̀ wá dé ọ̀dọ̀ wọn ní àbúrà ni wọ́n tó ń gbé gbogbo wọn nígbà tí mo dé òṣìṣẹ́ tí ó domi ní ìlú ọkọ̀ ojú omi tí ó domi sọ̀dá wá sí ọdún ṣùgbọ́n ó kìí ṣẹlẹ̀ lójijì ó kàrí kíkan lójijì ìfẹ́ bẹ́ẹ̀ ó kàn ṣe fún ó bá wó nù rẹ̀ ìfẹ́ bẹ́ẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní lá bẹ̀rẹ̀ sí ní pín bẹ̀rẹ̀ sí ní pín ìgbà tó yàtọ̀ pín tán wọ́n kàn bẹ̀rẹ̀ sí ní ṣe rẹ̀ olùbùdó wa ṣe ní ṣe olùkọ́ bẹ̀ ni wa ni lóò ní ti akàṣe wo àmà pín máa gbọ́kọ̀ ojú omi olùkọ́ bẹ̀ bá sọ̀rọ̀ ẹ̀ẹ́ ẹ̀yìn náà rẹ̀ kan bẹ̀rẹ̀ ọmọ sọ́rọ̀ gbogbo sánmà yìí àti gbogbo àwọn ìràwọ̀ yìí oníkù sàtìtò dá so ẹlòmí tó pẹ̀lú ẹ̀mí mùsùlùmí tó kí n sí lọ́wọ́ ni ó ìpí ọlọ́wọ́ bẹ̀rẹ̀ sí lókè ó lè bínú sí ẹ tó yá kí ni ọlọ́wọ́ bá ń jà lókè kódà yóò sọ pé kí ìwọ́n tó ń gbẹ́ ní kí fi rí tẹ́ǹtì súná yìí bídíà ni wọ́n ṣe bídíà látún bídíà bùkà fíà bídíà tó gbúrò gbúrò ní islam láti gbọ́dọ̀ ṣọ́ra ẹ̀sìn tó bá fẹ́ ṣe make sure wípé orí evidence fún láti ọ̀rọ̀ àdúgbò Muhammad sallallahu alaihi wasallam àbí láti rú al-Qur'an tó kílẹ̀ ṣùgbọ́n ìràníyàn nínú àgbà ìgbọ́gbẹ́ fi súnmọ́ lọ́nà ní èyí èèyàn tó èèyàn bá ní àgbóta ìtàkùn ní ìlà ìjẹ́rìsì òdó sinọ́ọ̀ èèyàn gbọ́dọ̀ sinọ́ọ̀ ní ìbámu pẹ̀lú tí ọlọ́run ọba fi rán anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam olóògbọ́fà tó jẹ́ pé ó ṣẹlẹ̀ ní àsìkò àwọn sàhábà ìwà àbúdà àlejò wọ́n dé abára àwọn ẹ̀ka tí wọ́n kó jọ sínú mọ́ṣáláṣí wọ́n tó bí sákù bí lóòrùn sákù kan bí sákù kan bí sákù kan bí láàárín sákù kọ̀ọ̀kan ẹ̀ka wá ń darí sákù kọ̀ọ̀kan àwọn sọ̀tọ̀tọ̀ sábí omi à ẹ̀yẹ́ ṣùgbọ́n aláwọ̀gọ́rùn-ún àmìlú omi à ẹ̀ṣù láìláìlá aláwọ̀gọ́rùn-ún kábírù omi à ẹ̀ṣù aláwọ̀gọ́rùn-ún bẹ́ẹ̀ àìná ìṣe kọ́ṣù ṣekiri kánú àwọn sàábí anábíwa Muhammad sallallahu alaihi wasallam Abu Musa al-Ash'ari ìgbà tó wá dé ibi mọ́ṣálásí yẹn ó ṣàrí wọn tán fọ́ fi wọ́n fọ́ọ̀mù oríṣiríṣi tákù káàkiri ìkọ̀kan ní olórí gidi ẹ̀ ó rán rò pé sábì omi àṣùbánàlá ọ̀gbọ́n a lè lè ṣùbánàlá àdíkìrì tó dáa láìlẹ́lá àdíkìrì tó àbí kìí tó bá rí ṣùgbọ́n mẹ́tọ́dì eléyìí sí eléyìí àwọn bá lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam àṣewò lórí pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam wẹ́ kí n tó tapò yìí kí n tún lọ gbé ẹni tó nímọ̀ jù mí lọ ó bá gbadé àtẹ̀láàdì mọ̀sùlùmí lọ tó jẹ́ ìmáàmù mọ́ṣáláṣí mo ṣe sọ́fọ́ àtẹ̀láàdì mọ̀sùlùmí yóò jẹ́ ìṣẹ́mi lórí ìlàkíkọ́ lọ sọ fún nọ́mbà tó mú ọ̀tá ṣe àwọn lẹ́mí ò sọ̀rọ̀ àwọn olóòrùn tó kẹwàá sọ̀rọ̀ ojú ọba ti sọ fún ọ̀tá máa rán ti ṣe àbúrú tẹ́lú kọ̀ọ̀kan wọ́n ti ṣe eléyìí olúlò fún wọn ju tí wọ́n kóra wọn jọ fẹ́ ń ṣe lọ bí wọ́n mú náà ṣe gbéra ní ọwà kọ̀ọ̀lù sí mọ́ṣẹ́lọ́ṣì ìgbà tó lébẹ̀ bá wọn tán ṣe bẹ́ẹ̀ tí ó sọ ní wá ó mọ̀tẹ́ Muhammadu ẹ̀yìnbó Muhammad sallallahu alaihi wasallam máa àfúnà alákàtàkùn áá ẹ̀mú yára parun náà ẹ̀yìn yára wọnú parun báyìí àárí àrùlá ìṣàhábà tó rọ̀ sọ́lá mutawafirun àwọn tàbí ànábì làwọn eléyìí sálẹ̀rí tó ń ṣe lórí mú wa wàhálì ìfìyà òhun lọ́mtẹ́rù aṣọ ànábì tó wọ́ lára rẹ̀ lórí tí ò dìbò olórí kan náà àwọn olórí tó rà tó sákùnrin wa sọ ipé ma aradna illa al-khayr ma aradna illa al-khayr ah, kílẹ̀ ìtàbùwá fún dáadáa náà lágbà lórí pẹ̀lú ilé afẹ́súnmọ́ náà ẹni tó ti jẹ pé ìlọ́gbà náà sọ́lọ̀ لن يسيرون àmọ́ ẹni tó gbèrò dáadáa tọ́lọ̀ rò ní tẹ̀lá ní ó bá ní ẹ̀kọ́ ń ṣe kí òun fẹ́ ṣe dáadáa ṣùgbọ́n dáadáa ẹ ní ọwọ́ rò ní tẹ̀ ṣe wọ́n ní ìmọ̀ annakun alamílẹ̀kùn khair min millati muhammadin sallallahu alaihi wasallam àmì ìtẹ́jì lówó bàbí dọ́là aláà ẹjọ́ sọ eléyìí kan ṣe nígbà kó ṣe pé ẹmọ ìnàjà mẹ́rin wọ̀ sọ̀rọ̀lọ́ abẹ́ ìṣígbé ti àmì abẹ́ ìṣígbé ti àmì pẹ̀lú ilé ìtọ́ sí ṣe ó sọ yìí fún ọtún ọ̀ká àmùrù ẹni tí ó gba ìtàyíwá tó nàrẹ́ ti ìṣẹ̀lẹ̀ yìí ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n فرأيت أكثرهم يطاعنوننا يوم نهروان إجتي أرسل ọ̀rọ̀ ṣẹlẹ̀ láàrin àdìtò tó lórí ìlú àti àwọn kàwárí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń bẹ nínú mọ́ṣáláṣí tó ń ṣe fẹ́bí lùmíà ẹ̀ hálì lùmíà ọ̀pọ̀lọpọ̀ wọn káàpù àwọn kàwárí jì gbò jírí wọn káàpù àwọn kàwárí jì ti padà rí wọn làwọn bá fi mọ́ sọ fún wa àwọn bídíà díẹ̀ díẹ̀ ṣọ́ra fún bídíà díẹ̀ díẹ̀ ní yóò padà gbèrú tí ó gbòòrò yóò padà wá di nǹkan ní ilẹ̀ lọ́wọ́ ibi tó ti bẹ̀rẹ̀ ní bídíà ìlọ̀fíà láìláìlá láàtọ́ yẹ kí wọ́n ṣe wọ́n gbé ọgbẹ́ mẹ́tọ́dì ní ìkàlẹ̀ tó bí tó ń ṣe papọ̀ ó ti rí sí láìláìlá tó ń ṣe àbíkiri tó dáa ní ṣùgbọ́n náà tó fi ń ṣe yẹ bídíà ni bídíà ìjọ̀fíyà ni wọ́n gbọ́nà fi bẹ̀rẹ̀ ó padà ní ìdíwọ̀ sí ní pé kí ni bídíà ìmọ̀ pa àwọn mùsùlùmí ní orúkọ táwọn súnmọ́ ọlọ́run níbi ẹwọ orú ìtàwọn boko haram wà ń kúrò tí wọ́n ṣe isis nǹkan kàmára wọn tẹ́lá bèèrè lọ́rùn wọn wọ́n láwọn tún súnmọ́ náà yóò owó tí wọ́n kí fi ẹsìtẹ́ẹ̀kì ní láti gbẹ̀mí àwọn èèyàn wọ́n fi rí pé náà bá ti ṣe táwọn ṣe àjẹ́ náà tó ẹni táwọn bá jẹ́ pa ní àwọn pa láti fi gbapò wájú ọlọ́run bá ní but kí lànàbí sọ ń pa àwọn kàwárìjì ó ní yá kí o àdúkùn sọlá àtàbí máa sọlá àti yìí ẹ̀yìn tàbí mi àwọn tí mo ń sọ fún yín yìí tán bá dé ẹ̀fòjú kéré ìjọba wọn ṣe jù gbàtẹ́sí tẹ́yìn òwe níbi ìrún náà fi làwọn gùn bàjẹ́bàjẹ́ bí ti lọ wọ́n sí ààbò máa sí àmì ẹ̀mà fojú kéré àwẹ̀tẹ́ yìí ń gbà ẹlòmínú ọlá ṣe jòkó sí lẹ́yìn ọmọdún kò sáwẹ̀ mọ́ àlóṣọ̀lọ́mù ṣùgbọ́n ilé iṣẹ́ lè gbàwẹ̀ lọ́la lọ́tùlá tẹ́rẹ ó lè gbàwẹ̀ lera ṣùgbọ́n orí bíjí àníwájú ọlọ́run ọba bẹ́ẹ̀ ló ń gbàwẹ̀ gbogbo ọgbà àwẹ̀ lórí gbà lórí mọ́gbà lọ́la gbà lọ́tùlá mọ́gbà lọ́rin lẹ́gbẹ̀ẹ́ tó pé àti ìdájí ọdún ní fi gbáwẹ̀ láàrin ọdún kan tí ó pẹ́ ká sọ pé Allahu Akbar àwọn ẹni ọlọ́run àwọn tàbí ní ìgbìmọ̀ àwọn tàbí àmẹ́bìsọ̀ aláàbọ̀lá bóyá àwẹ̀ tí ó gbà lẹ́yìn ọ̀rọ̀mọ̀dán ilé mọ́gbàjọ àbí mélòó kan lọ àdábí ní wọ́n sí láàrín ọdún máa fi àrí ẹlòmí ọmọ ọ̀tọ́jú kéré àwẹ̀ tí ó tó bá wù àwẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn mẹ́kọ̀ọ́rẹ́ ti kùránì wọ́n akùránì sórí ṣùgbọ́n ló láyé já ń sọ́ra kí ọ kùránì tẹ́lá sórí yẹ kò jù kò ló ń gbọ́ lọ wọn gbọ́ yé wọ́n kà máa tú kùránì ní tùkùtù ọ̀tọ̀ ní tí kùránì sọ ọ̀tọ̀ ní tí wọ́n mọ́ tú yẹmùrùkúnà mi nàìjí wọ́n máa kúrò ní ẹ̀sìn kàmá yẹmùrùkú táàmù nọ̀rọ̀ níyà ní sí ẹranko tí ọ̀pọ̀ ẹ̀ wọ ẹranko tó jáde táàrọ́ bàmọ́ bẹ́ẹ̀ ni wọ́n ṣe náà kúrò ní ẹ̀sìn anamsọ̀lọ́ àtàmìlàyìn àdúràtù jùmọ́ bẹ̀láyé kọmàtẹ́ làkúlẹ́nà kọfà àti bọ́rọ̀ ṣe pa àwọn ìjọ àdìmú ni màá ṣe ní káwọn sàádé kápá wọn rùn ní àdáwò ni wọ́n fi islam kílafẹ́ ló ń bí lóòdù orúkọ àwọn ẹni wọ̀nyí anábì fi jọ́sùn ròyìn wọn ṣùgbọ́n pẹ̀lú gbogbo ẹ̀ òun tẹ́lẹ̀ fi parí ọ̀rọ̀ wọn sọ́ni tó bẹ̀rẹ̀ bídíà díẹ̀ díẹ̀ bídíà kéékèèké tí ò bá tètè rẹ́ni tí ó bá kọ́ bídíà yóò fẹ́jú fẹ́jú tí ó di nǹkan tó fi pé yóò di bídíà ńláńlá ṣe gbogbo àwọn àkókò ara mọ̀ nǹkan kàmára wọn díẹ̀ díẹ̀ wọn ti bẹ̀rẹ̀ wọn ará wọn yẹn pàkíyèsí wọn àmọ́ pàkíyèsí wọn lórí tuntun wọn wọn ló padà léèdì wọn síbi pé kí àrífẹ́mí àwọn yẹn ṣòfò ṣùgbọ́n tó pọ̀ gbẹ́mù gbogbo ara mọ̀ pé wá ah, ìdí òsínlára ẹ̀sìn náà gbé wá ìwọ náà ṣọ́kì ara ẹ̀ tí o ṣe kó wọn náà ṣe àwọn nǹkan ẹ̀mí tí ó fi lára ẹ̀sìn kó lòlò tó rẹ̀ ṣe tó lè dídíà oríṣiríṣi ló ń bẹ èyí ti la ìrìndàkejì dídíà òní súnà súnà tá ń sọ òní bí anábì sallallahu alaihi wasallam bó ṣe sin lọ́run ìlànà tó tọ́ ìtọ́ ìdàkejì rẹ̀ wọ́n ni wọ́n pè ní kíni ni pè ní bídíà so ọ̀nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ó dẹ̀ ti kí a mọ́ ẹgbẹ́ وكل محدثة بدعة وكل بدعة ضلالة gbogbo mọ̀dásá àdádálẹ̀ bí ọ̀rọ̀ ẹ̀sìn dídí àná gbogbo àdádálẹ̀ ní ànàmọ́ nínú ẹgbà wá ní òkúrù rẹ̀ lára ìjìnlẹ̀ gbogbo àtìlẹ̀ ní inú lọ́nà kò sí kékeré bídíà kékeré di lámà ní lọ́wọ́ bákanáà muhammad sallallahu alaihi wasallam ó ní man amila amalan laysa alayhi amruna fahuwa radd gbogbo ẹni tó bá ṣiṣẹ́ kan tí ó ń ṣàwàlápá aláṣẹ pé ìdínà ti súnmọ́ lọ́nà lélẹ́yìn tó ṣe fahuwa radd ìta àtàgbàdà fún un ẹ̀rẹ̀ bí ló sọ pé kí ni ẹ bá ṣe bá bàbá wa tí wọ́n ń ṣe nìyí àrẹ́bùsọ̀lá àfẹ́lẹ́mọ́ àdáfà fi àmìrìnà àrá ẹni tó ń bá dáálẹ̀ nínú ẹ̀sìn wa yìí tí ó ṣàrẹ̀ ọ̀wọ́ dùn adápadà gbogbo so ẹni tí wọ́n kọ́ fi ṣe kó ló kọ́kọ́ tó kalẹ̀ ètò gbé kalẹ̀ ẹ mọ̀dúdùn ìwọ́n tó fi ṣiṣẹ́ ṣe mọ̀dúdùn àlejì kò sí tọ́nà ọgbọ́pá lójì kò sí tọ́nà ọgbọ́pá ẹni tó gbé ẹ̀rọ ọlọ́run nípa lọ́wọ́ ìwọ́ tó bá ṣe ọlọ́run ọgbọ́n nípa lọ́wọ́ wọn náà yóò dálú ọláyà ni ṣùgbọ́n wá láǹfààní ìta láǹṣe níjọsìn tọ́nà ọba dálú ọláyà ká ṣe èyí tí ẹ̀sìn ni kama sahabi anabi wa muhammad sallallahu alaihi abdullah bin mas'ud kun iktisadun fi sunna khairun min ijtihadin fi bid'ah ẹwọ sí wọn bá súnmọ́ àwọn kaba anabi sí anabi sí anabi sí lẹ́yìn àwọn aṣọ anábìlà ilé tó ní lọ́tọ́rọ̀ anabi tó mú mẹ́lọ kan ó ṣe ó mọ̀ lórí ojú ijtihadun fi bid'ah ká máa ṣe gbìyànjú ní bídíà lọ ní fẹ́ rí fún ó máa ṣe ẹni tó gbà rọ̀mọ̀lẹ́ rọ̀mọ̀mọ́ tó lè gbà ní mélòó kan sí láàrin ọdún yìí ní ìbámu pẹ̀lú súnẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ọrọ̀ ẹ̀ pàdà àjọrí tó yẹ wípé ó gbà rọ̀mọ̀dán tán ó tún bẹ̀rẹ̀ sí ní gba àwẹ̀ dídí àkùn kódà kó pọ̀ ṣàwẹ̀ dídí àmì mọ̀dúdùn àlejò tí ó dà fún ni sọ abẹ́nà ọmọ subhanahu wa ta'ala yóò bá bí abánára sọ nínú ọpọlọ bá kí ó gbà ní ìjọsìn fún wa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

òun kúrò ní gbọ́rọ̀